ó yá kí leléyìí o ẹja ọsàn tààrà kí leléyìí o ẹja ọsàn ẹja tútù ṣọkọ yẹkọtọ fún ọgbọ ẹja tútù ṣọkọ yẹkọtọ èmi ò ní jẹun tí ó dá kí lajú mi sílẹ̀ kí n má fi ṣàkúrọ̀ ṣàpọ́nlé ẹ̀yin ọ̀mùrá mi ẹlẹ́ja tútù gbé wá orí gbẹ̀ngẹ̀ gbìn tàdáradá. Oh, ksa ìbàrẹ <laughs> ẹyìn ètò ìbá ẹfílẹ lọ́jà tútù bó ṣe wà lọ́wọ́ ni àwa polówó ni o ìpolówó ọ̀tẹ̀ yìí oúnjẹ ló bá dé ẹyìn tí mo sọ nípa àtúntò kan ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ yìí ẹ ń bẹ́ kí n pé ẹkú lé ẹ káàbọ̀ ẹ káàtàárọ̀ ṣàlàfíà lẹ́wà gbogbo lé kọ́ ṣé dáadáa lẹ́wà ẹ bóun ni ṣó ń jọra wọn hmm, ọlọ́run ajẹ́ ọlọ́run gbà fún wa ẹ má wọrí ọlọ́run á gbà fún wa gbogbo ẹni tẹ́ ẹ jẹ owó lé ọlọ́run á ṣe é ẹ máa sanwó lẹ́yìn pa tẹ́ ẹ jẹ gbèsè ẹ má wọrí akọ̀pọ̀ yìí ni pé ẹ má wọrí àtijọ́ àyíjẹ gbogbo gbèsè yín bó ṣe máa láti nígbàgbọ́ bó ṣe máa rí gangan nìyẹn

òun ni à ń pe ètò yìí lórí ìkànnì Orísun ẹ fún àwọn tí wọn ò mọ̀ mí tẹ́lẹ̀ ẹyẹ méjì kì í jẹ́ gini fowl èmi náà ni Victor Oyèbọ̀dé ìfẹ́ rétí mi ẹ èmi ni mò ń tukọ̀ ọkọ̀ yìí lágbára Ọlọ́run ọkọ̀ yóò sì ní jáàmù àmì ẹ lẹ́yìn náà kọ́mọ sọ́yà kan pé ọ̀rọ̀ ẹja bí oúnjẹ nǹkan kan tá a fẹ́ sọ léde ọ̀rọ̀ oúnjẹ ni bẹ́ẹ̀ ni áá ah! wọ́n ti dọ̀rọ̀ lóúnjẹ dé báyìí orí mi orí mi máa ń dáṣí gbogbo orí máa dìde lẹ́yìn báyìí oúnjẹ yẹn ó dùn torí pé kí ni oúnjẹ nìkan ló lè mú kéèyàn wá kọ́kọ́ máa rẹ́rìn nígbà tó bá róúnjẹ gidi àwọn afọwọ́ra kọ bá a máa pẹ́nu la láti rí kankan ó sì ń bá brain ẹ̀ communicate irú oúnjẹ yẹn ni òun la fẹ́ sọ lẹ́nìí lọ́dọ̀ tẹ̀lé ni afẹ́sẹ̀dọ̀ ni pé oúnjẹ àmóríwú bẹ́ẹ̀ ni oúnjẹ tí máa ń móríwú òun la fẹ́ sọ lẹ́nìí ẹ wo àyè wà fún yín rẹpẹtẹ láti lè máa sọ̀rọ̀ oúnjẹ tó máa ń mórí tẹ̀yìn wú ẹ lè tàjẹ̀ṣẹ́ ránṣẹ́ sí mi lórí Facebook Victor Oyèbọ̀dé ni ó lè jẹ́ lórí Instagram ni at officialboyaliko ẹ jẹ́ àtúnṣe báyìí tẹ́ bá tún fẹ́ ṣe nígbà púpọ̀ tẹ́ bá ti ṣe oúnjẹ tẹ́ mọ̀ pé oúnjẹ make sense ẹ take picture ẹ kẹ́ send ẹ sí wa. Hmm ẹlẹsọ̀nà sórí Orísun lórí YouTube àbí lórí lórí Facebook wa pé ẹ wá forúkọ yín sórí ẹ pé oúnjẹ tí mo fẹ́ràn jù rèé ẹ forúkọ yín sí ẹ fi stéètì yín sí yẹn lu tẹ́tí ń wò wá tẹ́tí ń tẹ́tí ń tàtìṣẹ́ ránṣẹ́ ẹ wá snap oúnjẹ yẹn ẹ wá send ẹ sí wa ẹ lè sọ àbí ẹ yá ṣe báyìí ẹ má jà disturb gbogbo Orísun lápapọ̀ ẹ ṣe sí èmi ẹ send ẹ sí Facebook mi ẹ fi orúkọ yín sí ẹ fi state yín sí ẹ fi phone number yín sí kẹ snap oúnjẹ kẹ send ẹ sí mi tó yẹ yín oúnjẹ tó bá ti rẹwà jù èmi àwa wá sórí ètò yìí èmi àwa pe nọ́mbà yẹn jáde màá fún research card èmi ni mo sọ bẹ́ẹ̀ ni èmi mo sọ fúnra mi màá fún yín káàdì pé lágbájá lágbájá lágbájá láti ìlú lágbájá àpẹ tí nọ́mbà ẹ̀ tó parí pẹ̀lú báyìí báyìí báyìí ó jẹ́ ẹ̀mú báyìí báyìí báyìí torí pé kí ni oúnjẹ ló rẹwà jù bẹ́ẹ̀ ni tó máa ṣe nìyẹn báyìí máa ṣe nìyẹn bẹ́ẹ̀ ni o ẹ mọ̀ ìsọfún yín lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ a máa ń ṣeré a máa ń gbára wa ní ìyànjú kó lè dà náà ní ṣẹ́rí problem no dey finish bẹ́ẹ̀ ni kò lè tán kò lè tán so lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ àjọ ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn kakànjọ wá bíi fámìlì kájọ ṣàṣọyé pọ̀ ká fomijomi tó rọrọ̀ ká sọ̀rọ̀ ká ṣeré lọ́wọ́ yẹ kó ní mi lẹ́gùn nígbà míì tí ẹni nígbà míì wà jẹ́ pé tí wọ́n ti ń sọ̀rọ̀ bóyá kinní kan ṣe pé ẹ nàìjíríà o ẹ ìlú kan o ẹ wọ́n ń jàǹbì kan o wọ́n ń jàǹbì kan o mo máa ń túnà fún ni torí kí ni ẹ má ẹ wo wàhálà ti pọ̀ jù ẹ má tún wá dákùn tó wà nílẹ̀ bó ṣe kó rí nìyẹn táwọn máa ń ní pé mi ò ní ronú ẹ bẹ́ẹ̀ ni ronú ìrònú ọ̀kájọ kí làwọn ẹ̀hán kí làwọn ń rò fún bó rò látìní dọ̀la ìyẹn ò ní kó yí padà wáyé tó wá ń ronú torí ẹ̀ máa ń pín tẹ̀yìn yẹn rẹ tèmi gan tẹ wà ń tẹ̀ ń wò mí báyìí bẹ́ẹ̀ kankan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí báyìí tèmi ò mọ̀ sí Ọlọ́run bá mọ̀ sí ṣùgbọ́n gbogbo òrònú ẹkún tóun sun yẹn ò lè ní kí nǹkan tóun rò kí ó kó yí padà kankan ló lè jẹ́ kó ṣe dáadáa ìgbàgbọ́ tó ní pé kò ní máa lọ báyìí ìgbàgbọ́ tó ní àti àdúrà tó ń gbà lórí eékún ẹ̀ pé kí ọlọ́run yí ìgbà padà sí rere nìkan ló lè mú kí ohun tó ń là kọjá ń sìn kí ó yí padà sí rere ẹ má rò ó ronú ò lè ṣe nǹkan kan ṣe yín bó ṣe máa ń kórí nìyẹn ẹ gbára yín níyànjú ẹ pera yín ẹ bá yẹn kan sọ̀rọ̀ ẹlòmíì gidigbi ni ó máa dákẹ́ ni ẹni tó bá lè dákẹ́ ta rẹ̀ abẹ́ dákẹ́ ó sì sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ síta kíkáyé mọ bí pàtàkì ń ta lẹ́sẹ̀ bóyá ọlọ́run lè ṣe kẹ́ni yẹn kó ní òróró ìtura lọ́wọ́ á lè bẹ bù sí ibi tó ń tó ń ta ọ́ lẹ́sẹ̀ yẹn alábàtúrà bẹ́ẹ̀ lómi ò lè sọ̀rọ̀ jáde pàápàá àwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ máa sọ̀rọ̀ voice out ẹ máa sọ̀rọ̀ àwọn obìnrin àtẹ̀dúpẹ́ lọ́wọ́ pé wọ́n máa ń jì sí yẹ́nà ǹdẹ́ ọkùnrin ti máa ń dín nǹkan sínú jù ẹ má jà dín nǹkan sínú torí ẹ̀ lè sọ bóyá ẹ tẹ́ máa sọ fún yẹn ó lè ní solution tó máa last lọ́wọ́ gbọ́ngbọ́n tẹ bá sọ wọn ṣáà ń ṣàjẹ́ kò lè rí inú yín mo ṣe kó ní ẹ wo ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyànjú a máa tún ṣe yẹn ní ẹ́písòdù míì nígbà míì ọ̀rọ̀ oúnjẹ la fẹ́ sọ dé kó tó di pé a máa ṣe àwọn kẹ̀kẹ́ ọ̀rọ̀ yẹn lẹ̀ àwọn àwọn oúnjẹ yẹn láti fún àwọn béèlì wọn fún wa kàtàyè dókè lọ́hùn náà kálọ̀ kẹsẹ̀ kálọ̀ fẹsẹ̀ rajo díje mi wọ́n fi fún un ní orin bíyà ìyá bàṣírà orin tó wà òkè tó dà bí orin bí oúnjẹ bí oúnjẹ bí oúnjẹ ẹ ṣàmọ àtàlẹ ọbọ ṣe ń yí lẹ́bù yẹn ẹ mọ̀ kórí ẹ wà mẹ́ DJ Sexy ọ̀yà gbé wa rìn ilé lọ́jẹ̀ là ń lọ ẹ bá wa ká lọ. ẹ káàbọ̀ padà sórí ètò AkiiYin o lórí ìkànnì Orísun ẹ kún kàn rẹ́rìn á ah! ṣé ti fi ń rọ̀rọ̀ oúnjẹ yẹn ẹ má bínú fún àwọn tó yẹ darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ oúnjẹ la fẹ́ sọ o ìwọ̀n tó wọ̀n fún òun gbáwẹ̀ yà á ṣe yìí ṣáná o ẹ̀ wọ́n fún òun gbáwẹ̀ sí o lè lọ wọ́n yín sí ń àbí kó wo nké ìtọ̀rọ̀ àbí kó lọ wo lunch mix àwa náà là á ní ṣé ó yí ẹbẹ yẹn ṣùgbọ́n àwọn yóò hàn pé o láìkí oúnjẹ fúlì bíi tèmi nìyẹn báyìí ibi ló yẹ kó wà kọ́ máa wọ àwọn oúnjẹ jọ̀ọ́ jọ̀ọ́ mo bẹ́ẹ̀ ni jọ̀ọ́ tó bá ti mọ̀ pé ọ̀fun ẹ̀ ò lè dúró jẹ́ mi tó wà má wo oúnjẹ yìí torí ọmọ adátọ́ mi ni padà mo promise ẹ mo promise ọmọ adátọ́ mi ni ó yá báwo ló yẹ ìdá ọkọ̀ mọ́wá àfẹ́sọ̀ lórí pé oúnjẹ ní moriwu hmm, òun la fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣé pé oúnjẹ wà oúnjẹ tún wà ọ̀tọ̀ ni oúnjẹ ọ̀tọ̀ ni oúnjẹ ẹ̀hẹ́ oúnjẹ yẹn la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yẹ́ yẹn ká bẹ̀rẹ̀ báyìí ní láti fi pẹlẹbẹ àbẹ̀ mọ́ọ̀lẹ̀ jẹ dáwọn nípa wọ́n máa ń pè kan ní lásìkò ṣùgbọ́n àwọn lásìkò kọ́ wà lásìkò ìsọnù ni ìyẹn kọ́ àwọn sọ lórí lásìkò tó ń pe lásìkò ránṣẹ́ lásìkò yẹ pé bẹ́ẹ̀ bá kọ́kọ́ ti rin láàyín ná ó ti wà òkè ẹ lè gbé epo tíú lẹ máa fi sí àti ata ata yẹn ẹ má yẹ kó pọ̀ jù ṣùgbọ́n àwọn èròjà tó máa wà nù lá yẹn ah! àwọn èròjà yẹn ní kókó àwọn náà pè ní kóńkó mìlò làwọn èròjà yẹn bí ìgbín wàá wọn bá mi wá àwọn ọ̀gbìn àwọn ọ̀gbìn tó wà ọ̀rà ọmọ bá àwọn pọ̀nmọ́ ọmọ ah! àwọn pọ̀nmọ́ tó rọ́mbà doubt àwọn pọ̀mọ́ rambadao tó tó dáa gidi kó wá edé àwọn edé funfun ńláńlá yẹn kó wá bá mi wá àti kó bá mi di garnish yẹn tó sì kó wá ro àmàlà tó make sense bẹ́ẹ̀ àmàlà dúdú ah! àwọn ti àmàlà ìlú Ọ̀yọ́ yẹn títí Ìbàdàn àmàlà funfun ló máa ń jẹ àmàlà dúdú yẹn kó fẹ́lẹ́ gidi kó wá rò sí. Ah! Ah, olúwa mi o sórí wàá kọ́ fẹ́ wọ́n ba láyẹ̀ báyìí akọ́ fẹ́ wọ́n ba láyẹ̀ kó tó wàá gé àmàlà yẹn wàá rẹ́ àmàlà yẹn báyìí sórí kò máa ní da fésù o tààrà ló máa lọ wò tóóró ọ̀nà ìyẹn ni ó máa lọ ní iyún nǹkan iyán nǹkan wọ́n ní iyán toro mẹ́gùsí wàá wá ìṣàpá gidi ìṣàpá toro mọ́yán wàá wá wàá wá ìṣàpá fi sí ẹ̀gúsí yẹn ẹ̀gúsí táwọn máa ṣe má ṣe ní ẹ̀gúsí olómi irọ́ má bá irọ́ kúrò ń bẹ́ẹ̀ ẹ̀gúsí má mi ṣe ń bẹ̀rẹ̀ fún kó lọ lọ lórí ọlọ kó bẹ̀rẹ̀ fún dáadáa àwọn mi já ewúro díẹ̀ efinrin díẹ̀ kúnú tutù díẹ̀ ẹ̀fọ́ yànnàpájà díẹ̀ tó bá ti wá ní bóyá lọ́tí ń pe àwọn ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ nǹkan kan ìgbó nǹkan kan yẹn kó ṣáà kó jẹ́ bíi méje kó jẹ́ bíi méje kó ti gún yẹn lórí odó ó dẹ̀ jẹ́ ìwọ tó bá rò pé bóyá ò mọ yan orí odó ṣe báwọn kan dùn pé àwọn òyìnbó ti ń ṣe máṣíìnì tó ń gún yẹn ń sìn táwa bẹ́ẹ̀ jẹ́ àwọn ọmọ yáàmù onífláwà yẹn náà ló máa ṣe ṣáà jẹ́ kó jẹ́ iyán ṣá ó wá ṣe ẹ̀gúsí yẹn kó kí gidi wá wá ẹ̀fọ́ yẹn sí kó fi sí wá kọ́kọ́ dín ẹ̀gúsí yẹn lórí a kọ́kọ́ dínà kí gbogbo òróró yẹn kó sìn jáde gbogbo wa dín tán ata tó máa lò ata àti àlùbọ́sà ata àti àlùbọ́sà ẹ kó dùn dáadáa máa kàtà yẹn ta jù o torí ẹ̀gúsí ò ní tì jù then ẹ ṣọ́ra gidi fún ìsebẹ̀ nínú ẹ̀gúsí kò ń rárá ẹ̀gúsí àti ẹ̀wà. E wọn rárá gba ìsebẹ̀ púpọ̀ lọ́sàrà díẹ̀ díẹ̀ ló máa fi sí àwa ṣe báyìí èmi tún ní mẹ́tọ̀dù kan tó máa fi ń ṣe ẹ̀gúsí tèmi tẹ fẹ́ mọ̀ ṣe nǹkan yín èmi máa tún fi ẹyin ṣe ẹ̀gúsí tèmi ẹyin tútù nígbà tó bá kọ́kọ́ ti ń dín ata yẹn ti ń sọ̀ tó ti wá pọ̀nmọ́ edé àtidé ńlá àtidé kékèké tó ti fi ṣàgéde rẹ́ẹ̀dì tó ti wá bóyá ṣàkì àwọn ẹnu ẹran oríṣiríṣi tó ti wá bóyá titus yíyan tó ti fi sí mọ náà o ti dá ìsí ẹ o ti kó jọ sí gbogbo ẹ tó ti ń ṣe oṣù ọ̀sọ̀ bóyá o tó bá tún ní ìgbín náà o tún lè fi di ìgbín garnish ẹ àti gbogbo àwọn rámbà dá òtù nǹkankan yẹn gbónú ẹran oríṣiríṣi ó ti wà bẹ́ẹ̀ ó ti ṣe bí ata ọ̀fadà ó ti wá irú irú náà fi sí epo ní kó lo má jẹ́ pé yẹn gbájú ó sì máa dín bẹ́ẹ̀ yẹn wàá mú ẹ̀gúsí yẹn sínú kọ́ọ̀pù ẹ wàá mú ẹyin ẹ ẹyin ẹ̀ kọ̀ọ̀kan ra gé orí ẹ̀ omi ẹ̀yẹn ló nídìí má jẹ́ kí yẹ́lò inú ẹ̀yẹn bọ́ sínú ẹ̀ o yẹ́lò inú ẹ̀yẹn jọ sọ́tọ̀ tó ẹyin omi yẹn yẹn ló máa dà sínú ẹ̀gúsí yẹn tó máa rò pọ̀ òun ló máa rò tó máa fi kí àlùbọ́sà náà tó ti lọ lólómi àlùbọ́sà nìkan tó lọ lólómi wàá ra fi díẹ̀ sí wàá fi rò pọ̀ pé wàá rò pọ̀ ata tó ti ṣe substitution yọ dẹ́ẹ̀dẹ́ tó ti ṣe yẹn tẹ́fọ̀ ti wà náà tó ti yípọ̀ yẹn wàá mú ẹ̀gúsí wàá máa dà sínú ẹ̀fọ́ yẹn wàá dà sínú ẹ̀fọ́ yẹn. má rò ó má rò ó ó máa fọ́ká ẹ̀gúsí dídì ló fẹ́ ṣe nígbà tó bá ti dà sínú ẹ̀gúsí inú ẹ̀fọ́ yẹn tó ti dà sínú ẹ̀fọ́ yẹn wàá bò fún bí ìṣẹ́jú méjì sí mẹ́ta péré wàá ṣìgbó ẹ̀gúsí yẹn ti gbéra sọ wọ́n ti dìde báyìí ah! wọ́n ti wá dàbí ẹran sórí bí ò ti ẹ̀sán ẹran wọn ẹ̀gúsí yẹn fúnra rẹ̀ ó ti dì àṣẹ wàá tọ́ epo sórí ẹ̀gúsí yẹn again kí ẹ̀gúsí yẹn lè mú epo àwa rò díẹ̀ oníròórò ọkà hmm. wàá rò láti ilẹ̀ wàá gbé sókè wàá rò pọ̀ wàá rò ah! wàá yóò gbẹ mọ́ra wọn wàá wá wómi tútù tó wà ọ̀rà yìí wọ́n fẹ́ pákó wàá wá jẹ pẹ̀lú singlet nìkan torí kó máa làágùn àwọn àwọn oògùn ayọ̀ kó máa bọ́ lára ẹ̀. Ah! oúnjẹ nìyẹn àti sọtílá àti àmàlà ẹ tí wọ́n tún pè kàn ní àmàlà àti gbẹ̀gìrì àti ewédú àbùlà táì pàtí ti máa ń ṣe yẹn jù wọ́n ti ru àmàlà yẹn àti fẹ́lẹ́ gidi wọ́n á bì wọ́n á bì wọ́n á bì báyìí wọ́n á rọrọ gbẹ̀gìrì sínú ẹ̀ wọ́n ṣe wàá fi ewédú sí i wọ́n á kó ọbẹ̀ tí yẹ pé oríṣiríṣi ẹran oríṣiríṣi ẹran ló pọ́jú àwọn ah, kò sẹ́gbẹ́ kan ah, ah, ayé mi o ayé mo kọ́ tó mo sọ mo dẹ̀ ẹni lórí mi ebi dẹ̀ ń pa mi nígbà bá ti wá ṣe ìyẹn ìyẹn tó kó bóyá tí wọ́n ti ṣe ìyẹn tán ẹ tó wọ́n fẹ́ wheat lẹ́tọ́ wọ́n fẹ́ jẹ ẹ ṣe wheat tán wọ́n fẹ́ ṣe ẹ̀gúsí olómi àtúnṣe ẹ̀gúsí olómi náà fàáwá ẹja gbígbẹ rí àwọn ẹja ọsàn àwọn ẹja abó yẹn ní olómi yẹn ah àti àṣẹ yẹn fún wheat oh oh oh oh oh oh ṣé kí n máa sọ lọ àwọn oúnjẹ wà ìyẹn kan òkè bí àwọn tó fẹ́ ṣe òkèlè ṣe pé gàrí tún ní levels ó fẹ́ tún o tún fẹ́ mu gàrí ó tún ní level bóyá gàrí ló fẹ́ mu tí wá gàrí ìjẹ̀bú tó wà òkè wàá bá wa mẹ́mu wá ẹja àgàn yìí a ti fi iyọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ àjàgà titus tí wọ́n yan tó tó fresh wàá wá ata rẹ́rọ àwọn suya pepper wọ́n pè ní yaji ẹ̀ lọ́sọ̀rọ̀ àwọn àbúrò kan fẹ́ ní yaji àá fi sẹ́gbẹ̀ẹ́ ata yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹja yẹn àá bá mi wá ṣúgà àti milk sínú gàrí yẹn wàá wómi tútù gidi ó lè kọ́kọ́ kó block sínú gàrí yẹn wàá fómi sí so bó ṣe ń mú lọ báyìí ó sì ń tutù lọ síbẹ̀ bẹ́ẹ̀ ló ń mú ẹja ó fi ń kan ata súyà yẹn ó fi ń jẹ. oh oh somebody help me o. Oh. <laughs> Ah, ìgbádùn rèé kódà tó ṣùgbọ́n má jẹ́ nígbà tó jẹ láńlọ́ọ̀dù lówó ní àwọn oúnjẹ wọn ń ṣe tó bá jẹ láńlọ́ọ̀dù lówó oúnjẹ náà máa kó jáde <laughs> torí láńlọ́ọ̀dù máa lé ẹ̀ kiri ni. àwọn oúnjẹ nìyẹn ẹ wo àwọn oúnjẹ wà bóyá tí wọ́n fẹ́ jẹ ẹ̀wà gan-an tie o tún wá wá ìwà àgànyàn tó mọ̀ sí dáadáa kò mí o lè o lè o lè lọ street ẹ kó béèrè pé ẹjọ́ mò ń wá àgànyàn tó mọ̀ tó máa ń ṣe ẹwà àgànyàn lọ́sọ̀dọ̀ wọn jẹ́ kàn kọ́ ẹ ṣe ń dín ata yẹn ni secret ẹwà gan. secret wọn la ta yẹn bó ti wá gba ata yẹn tó ti dín dáadáa ẹ̀wà yẹn náà tó ti fọ́ tó rọ̀ gidi tó ti fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ tó tẹ̀ kí tó ti fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ wàá bá mi dín dòdò dòdò tó wá máa ṣe máa ṣe ló pẹlẹbẹ pẹlẹbẹ dáìsì ẹ̀ ló ní kíùbù báyìí dáìsì ẹ̀ dáìsì ẹ̀ dáìsì ẹ̀ dáìsì ẹ̀ báyìí kó wá dín kó dín kó má sí òróró púpọ̀ lára ẹ̀ kó dín gbẹ má lo má lo ọ̀fọ́ ọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ o mm-hmm. má lo ọ̀fọ́ ọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ jẹ́ pé ó wà lára ó ti pọ́n bọ̀ kò pọ́n jù ẹ̀ sódà wàá tí mo bá dín tán wàá kó sẹ́gbẹ̀ẹ́ wà gan yẹn wàá máa ra wàá máa fi rò wàá máa jẹ ah bíbí lẹ̀ wo inú àádùn orí àwú pé oúnjẹ rẹ̀ ráwọn oúnjẹ èèyàn kí n jẹ ní láàrin Monday sí Friday weekend ni àwọn oúnjẹ weekend nígbà àwọn oúnjẹ tó máa ń gba táìmù ni tó dẹ̀ máa ń dùn ó dẹ̀ máa ń take time bẹ́ẹ̀ làwọn oúnjẹ mẹ́rin ṣe máa ń dùn ẹ wo mo sì ń bọ̀ àtọ̀tà àwọn òbílẹ̀ nígbà bá dé ẹ musaye délé jọlọ náà nígbà bá dé àtúnwàsíta àwọn òyìnbó àwọn oúnjẹ tí a lè ṣe àwọn ìrẹsì kankankankan wọn àti wọn sọ bẹ́ẹ̀ ṣe lè ṣe àwọn ìrẹsì yẹn lẹ́yìn kan kí ni orí yẹn náà fúnfú tẹbi oúnjẹ tó mórí ó ṣàlà ń sọ orí yẹn awù síbẹ̀ ẹ yàtàlẹ dókè lọnà yàtàlẹ fẹsẹ̀ rájọ ẹ yẹ lọ jẹ nílò láṣẹ wa lórí ìkànnì Orísun Akíyìn sì ni ètò à ń bọ̀ ẹ má yí kúrò bẹ́ẹ̀ ẹ kábọ̀ padà sórí ètò AkiiYin lórí ìkànnì Orísun bẹ́ẹ̀ ni fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa orúkọ tèmi kò yí padà Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ni èmi ń jẹ́ abala tí ọpọ́n tún sùnkàn báyìí ni abala àtẹ̀jíṣẹ́ níbi tí yàtọ̀ bàbá yín kí àwọn olólùfẹ́ yín tí ẹ̀yin ti fi orúkọ wọn ránṣẹ́ sí wa èmi lérò pé mo gbàdúrà pé àwọn máa wo prógrámù báyìí wọ́n lè mọ̀ pé ẹ ṣì nífẹ̀ẹ́ wọn torí pé out of sight is not out of mind yes lákọ̀ọ́kọ́ a rí àtẹ̀jíṣẹ́ láti ìlú Kaduna Mr Sule Danjuma olùkọ́bọ̀wò kí olùbárà wọn ẹni wọn bá wọn lọ́jà dáadáa yẹn Mr Ṣẹ́gun Akínfẹ́mi wípé àwọn kú ọjọ́ mẹ́ta pé ṣé kò sí problem pé àwọn ò rí wọn lọ́jà ah, ẹnikẹ́ni pé àwọn ṣáà nífẹ̀ẹ́ wọn ṣáà pé káwọn bá kí wọn pé eh, àwọn mísì gan Mr Ṣẹ́gun Olúfẹ́mi wọn láwọn mísì láti ìlú Kaduna Mr Danjuma olùkàbáwọn kí yín mákànnà láti Jos àrí Mr Bright olùkàbáwọn kí àwọn fámílì òun pé iṣẹ́ ló sọmọ nù bí òkò tó wà ní Èkó ìyẹn ìyàwó àti ọmọ òun Mr and Mrs Bright pé eh, òun ò ní pẹ́ dé pé òun mísì gan pé you are always on his mind pé kẹ́ máa wọrí o pé àwọn wà pẹ̀lú yín gidigidi báyìí ẹ àwọn wà lẹ́yìn bí ike láti ìlú Jos Mr Bright ti ń ṣe yẹn àtúrí àtẹ̀jíṣẹ́ láti Ẹgbẹ́dá lọ́rùn Mr Daniel Taiwo ọlọ́kàwọn kí gbogbo àwọn ọ̀rọ̀ wọn pátápátá tí ó wà ní ìlú Èkó pàápàá àwọn tó wà ní Kọ̀tún ní Èkó City wípé àwọn kù palẹ̀mọ́ station tuntun tí wọ́n ṣẹ̀ máa wọlé ní ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀yìn ìyẹn látọ̀dọ̀ Mr. Daniel Taiwo ní ìlú Ẹgbẹ́dá ẹ atúndà tẹ̀jíṣẹ́ náà láti Ìbàdàn látọ̀dọ̀ Mr. Akínbámi ẹ Mr. Akínbámi olùkọ́ báwọn kí o gba àwọn business partner àwọn jákèjádé Nàìjíríà yìí tí wọ́n ń ṣiṣẹ́ ipe lágbára ọlọ́run ọkọ̀ ọba àdáàbá òní ṣáwọn lẹ́sẹ̀ ẹ bákan náà láti Orísun yìí afẹ́kìgbà àwọn tí wọ́n ṣe birthday tí wọ́n ṣe ọjọ́òbí ní oṣù tí a wà yìí a sọ pé happy birthday long life and prosperity to all the celebrants of this month ẹ̀ láti Orísun àti kí gbogbo yín a kí yín o ẹ̀ DJ mi ní ráńpẹ́ ìjọba mi fún wọn àwọn celebrants wa àti gbogbo àwọn tí a ti kí ní orin tí wọ́n máa fi jollificate ṣe yìí wọ́n lè mọ̀ pé lótìtọ́ àti ní ni a ní ìfẹ́ wọn ẹ̀ má gbàgbé Orísun la wà yìí a kì í sì ètò akínyìn o dj mi ó yá múlẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò akínyìn o èmi lérò pé ẹ ń fi ọkàn bá wa lọ bí a ṣe ń bèrè ètò ẹ bá ṣe ń bá ti ń bá ètò yìí lọ ọ̀fun yìí sì ṣe gùn gùn gùn síbẹ̀ ẹ torí pé kí ni oúnjẹ tí ń mórí wú òun làwa ń sọ ọ̀rọ̀ ẹ̀ ní òní ẹ nígbà tí a kàn dáadẹ bèrè ètò ẹ ní fún bíi mínítì kan bíi ten minutes sẹ́yìn àti sọ lórí àwọn oúnjẹ ti abínibí fún ti àwọn ti Yorùbá nkankan àti sọ́npa ẹ̀ ẹ̀ má bínú ẹ̀yin tẹ́ wà ní Kano Kaduna nkankan oúnjẹ Haúsá mi fi bẹ́ẹ̀ mọ́ tààrà ṣùgbọ́n ẹ lè try ti Yorùbá náà wò ẹ̀ náà ẹ̀ rí i pé ah, ah, àwọn Yorùbá náà Yorùbá wà ń bẹ̀ ẹ mọ́ fẹ́ dà ìbá ti yín díẹ̀ lọ sí oúnjẹ àwọn òyìnbó tí a lè máa ṣe fúnra wa tó tún máa jẹ́ kí orí wa wúyẹ́ pé tẹ́ bá ṣètìtẹ́bù tán gan-an baálé ilé yín gan-an á wò pé ah, ọmọ ayé yìí dùn ayé yìí dùn ó dùn jẹ jù yà lọ ẹ̀yẹ́ kan bẹ̀rẹ̀ pẹ̀lú banana pizza eléyìí mo ṣe fúnra mi ni ẹ mọ̀ pé fúdì èmi láì kí máa kí máa dáná torí àti kékeré mi ilé alámọ̀là mo ti ṣe IT tó ọ̀rọ̀ ká máa dáná ká máa dáná báyìí wọ́n fi ṣe mí ni mo mú láìkí oúnjẹ gan-an mi ìyàwó mi ń jẹ́ oúnjẹ náà tààrà ṣùgbọ́n kakọ̀ wá kíchìn ṣáà mo like ẹ̀ bẹ́ẹ̀. ó yá akíntayé ń gbé ń lọ sí ibi tá a ti ń ṣe banana pizza yìí èmi mo ṣe fúnra mi ó yá ẹ̀rọ kan wá plantain náà ẹ̀ plantain tí ò pọ̀n jù mo la máa lò a máa dáìsì ẹ̀ ẹ̀kọ́ yẹn sọ́tọ̀ ata àti ata rodo àti tòmátò yìí àtàlùbọ́sà gidi tó ṣe rẹpẹtẹ ẹ ti lọ ẹ lẹ́yìn sọ́tọ̀ ẹ tún wá rí àlùbọ́sà míì ní roboroboroboroboro ẹ̀ ní ríǹgì ríǹgì ríǹgì ríǹgì ẹ̀yìn náà ẹ kó sọ́tọ̀ ẹ wà wá ẹ bà mí wá ẹja gbígbẹ yes bí pàápàá titus tí ò lé gungun ẹ wá titus ẹ yọ gbé gungun inú ẹ kúrò ẹ bà mí shred ẹ ẹ rún ẹ bà mí rún dáadáa ẹ tún kó yẹn náà sí abọ́ kan ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ bà mí wá náà ẹ̀dọ̀ ẹ bá mi gé ẹ̀dọ̀ yẹn náà kẹ́ dá ìsí ẹ̀ kẹ́ dá ìsí ẹ̀ ẹ ti bọ̀ ọ́ ẹ bọ̀ tán kẹ́ dá ìsí ẹ̀ ẹ tún kó yẹn náà sínú abọ́ kan ó di mélòó ṣé ẹ ń kà bẹ́ẹ̀ yẹn ẹ̀fọ́ mi wá wá ẹyin ó ní bó ní ṣe bí abẹ́ ṣe pọ̀ sí ńlé ẹ ṣàwá ẹyin bí tẹ́yìnbá ẹyin bí èèyàn méjì ẹ lu ẹyin mẹ́ta kó ẹyin yẹn lè ṣe dáadáa torí ẹyin yẹn ló máa ṣa gbogbo àwọn kinní yẹn jọ ẹyin yẹn ẹ fi magi díẹ̀ sí ẹ fi season díẹ̀ sí ẹ mú iyọ̀ ẹ fi sí ẹ wá ẹ jì pọ̀ kó ṣe kíni kó jọra wọn kó everything kó wọnú ara wọn bẹ́ẹ̀ ẹja bẹ̀rẹ̀ bá ṣe máa dín ẹ kọ́kọ́ dín plantain yín yẹn tẹ́ ti dáìsì ní cube, cube. kíùbù ẹ bá ti dín yẹn tán ẹ dín ní ọ̀fọ́ ọ̀lọ̀ kò ní ẹ má yẹ kó brown kó má jóná ẹ jókòó tì ẹ má yẹ kó jóná ẹ wà kúrò ní òróró yẹn àwọn ata nǹkan nǹkan nǹkan nǹkan yẹn náà ẹ dín ata yín ẹ bá ti dín ẹta ẹ kó kúrò nù fàìpáànù ìyẹn ti kúrò ń bẹ́ẹ̀ náà àwọn abẹ́ ẹ ṣe báyìí ẹ wá mú gbogbo òróró yẹn ẹ kó kúrò nù fry pan yín kó má sọ òróró nù fry pan yẹn kó yẹ kó kọ́kọ́ yẹ pé èròró ẹ lo non sticky fry pan yẹn pé àwọn fry pan tó kì í lẹ̀ mọ́lẹ̀ yẹn òun lẹ máa lò kódà táwọn kan tẹ́ ń dín yẹn kò ní lẹ̀ mọ́lẹ̀ ẹ wá mú dòdò yín yẹn ẹ kọ́kọ́ mú ẹyin yín ẹ dà sínú fry pan yẹn yẹn á dín ẹ má rò ẹ bá ṣe dà sí bó ṣe pé bó ṣe tẹ́pẹrẹ yẹn tó máa ṣe tẹ́pẹrẹ tẹ́tí shred tẹ́tí rún yẹn àti ẹ̀dọ̀ tẹ́tí gé yẹn ẹ̀ wà run sórí ẹ̀ ẹ̀ run sórí ẹ̀ ẹ̀ mú ẹ̀dọ̀ yẹn náà ẹ̀ run sórí ẹ̀ ó ti di mélòó bẹ́ẹ̀ mọ́ ẹ̀ wà mú ata tẹ́tí dín sọ́tọ̀ yẹn ẹ̀ wà náà ẹ̀ wà spread ẹ̀ sórí gbogbo tẹ́sẹ̀ yìí ẹ̀ máa spread ẹ̀ sórí ẹ̀ ni tó bá ti spread ẹ̀ sórí ẹ̀ tán ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá mú ọ̀gẹ̀dẹ̀ yín plantain tẹ́ ti dín yẹn ẹ̀yin náà ẹ wá tún run sórí ẹ̀ ẹ̀ spread ẹ̀ sórí ẹ̀ ẹ wàá mú síbí yín ẹ wàá fi tẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn sínú ẹyin yẹn so tó máa ti bá ẹ tẹ̀ sínú ẹ ẹ tẹ̀ sínú ẹ ẹ tẹ̀ sínú ẹ gbogbo ẹ máa wọnú ara wọn bí ẹ bá tẹ̀ sínú ẹ tán ẹ bá mú wá bóyá abọ́ pẹlẹbẹ gan àbí tray pẹlẹbẹ ẹ wàá dorí ẹ̀ kodò fi hàn pé ẹyin ló wà ń sálẹ̀ ẹja ló wà ní ìkejì pélé kejì ata ní pélé kẹrin dòdò ní pélé kẹ ata ní pélé kẹta dòdò ní ìpele kẹrin bẹ́ẹ̀ bá wá dorí ẹ̀ kodò ẹ wà rí pé ẹyin ló máa wà lókè gbogbo ẹ̀ tó wá wọnú ara wọn ẹ wá bá mi wọ ọ̀bẹ ẹ wá bá mi máa dá ìsì ẹ ó ti di banana pizza nìyẹn kí lẹ́yìn fi jẹ ṣé rice ni ẹ fi jẹ ṣu àbí fẹ́ jẹ bẹ́ẹ̀ lásán ẹ wo àbí ẹ fi jẹ bread ah ó lọ èmi mo ṣe lè fúnra mi ẹ̀hẹ́n experiment mi nìyẹn mo fún yín lọ́fẹ̀ẹ́ ẹ lọ ṣé wò ìyẹn nìyẹn tẹ́ mo nípa yamarita. Ah, wọ́n ti ṣe yamarita yẹn ni pé iṣu ni tó yẹ ìyẹn ń sì ẹ̀ ẹ̀ kọ́ iṣu yẹn ẹ̀ ṣe ní onígbọ̀ọ́rọ̀ ẹ̀ pé tọ́wọ́ ti gé iṣu around round báyìí ni ẹ̀ wá pín ẹ̀ pín ẹ̀ gé gbogbo round round yẹn kúrò sáwá dàbí dàbí cube báyìí tó máa ṣe rí yẹn nígbà bá ti bọ̀ ọ́ tẹ́ ti bọ́ iṣu yẹn tán ẹyin wa tá a ti pò a ti fi eh, seasoning sí a ti fi iyọ̀ sí a fi gbogbo èmi ní eh, garlic gbogbo ginger gbogbo àtẹ̀gbọ́sà jáde ṣe gbèsè ẹ wà máa mú iṣu yẹn ẹ wà máa tìbọnú ẹyin yẹn tó yẹ ẹ wà wá all ẹ eh, kí wọ́n ti ń pè powder tó fi ń bake baking powder tó yẹ pé gbọ́ nǹkan tẹ̀lé ló fún ẹ wà tó bá ti fi tó bá ti fi iṣu yẹn sínú ẹyin yẹn tẹ́ ẹ ti yọ ẹ fi baking powder yẹn ẹ fi sí ọ̀ èrúnrún bread àbí èrúnrún búrẹ́dì tẹ̀tí nígbà tí a bá ti iṣu yẹn bọ ní ẹyin yẹn ẹ mú jáde ẹ fi gbogbo èrúnrún búrẹ́dì ẹ fi iṣu yẹn yí èrúnrún búrẹ́dì ẹ wà sọ sínú òróró gbóná ẹ wà bá ti wá dín ẹ yọ kúrò yamarita nìyẹn yẹn ni pé àti ẹyin àti ata àti búrẹ́dì ó ti wà láàárín iṣu yẹn bẹ́ẹ̀ bá gé báyìí lásán. Ah ó ń lọ nìyẹn iyún kan abẹ tí wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ dín ẹyin ẹ fẹ́ fi jẹ bread lásán onífà tó ṣe ń dín ẹyin tó yàtọ̀ ẹ bá mi wá carrot ẹ bá mi wá green pea ẹ bá mi wá baked beans ẹ bá mi wá àwọn tàtàṣé tó dàbí àbí yẹ tàtàṣé tó dàbí green báyìí tí ó pupa yẹn ẹ bá mi dá ìsí ẹ náà ẹran mi wá satis tó ń pè ní hot dog tó máa ń roboto tó máa ń rúbọ ẹ̀yìn tó rúbọ tó máa wà láàrin kíní snack bíi gala nǹkan kan tó máa wà láàrin ẹ̀yìn bọ̀yìn nǹkan hot dog gangan gangan tó máa ń twelve ló máa wà nínú sachet kan ẹ bá mi wá ẹ̀ náà ẹ wà á dáìsì ẹ̀ ẹ gbogbo gbogbo kárọ̀tì gbogbo green pea nǹkan kan kan àti spring onions gbogbo ẹ wà á rò pọ̀ ẹ wà á fi dín ẹyin yẹn tẹ bá ń gbà tẹ bá kọjá tẹ bá yìí tẹ bá gbé sí ìgbà fún báyìí ah àti status oh <sighs> ọbẹ̀ ẹ wo iná yẹn máa dùn nìyẹn ìyẹn tó wà ṣé ẹ tó fẹ́ ṣe noodles ni ẹ tó fẹ́ sè ẹ fẹ́ ṣe noodles ẹ fẹ́ wọ́n pè ní ejò onu <laughs> ẹ fẹ́ ṣe noodles yẹn irú àwọn ẹlẹ́tọ́ àwọn àbókí ẹ bá mi wá àwọn ẹlẹ́ ọjà yìí kárọ̀tì green pea green pepper baked beans sweet corn gbẹ̀gbẹ̀gbẹ̀ yẹn náà now tábẹ́sì ọ̀nà méjì ni ẹ lè kọ́kọ́ fi omi gbóná ṣe núdùsì yẹn lórí iná tàbí ẹ kọ́ gbómi kaná ná núdùsì yẹn ẹ fi sínú abọ́ mi ẹ wàá domi gbóná yẹn sínú núdùsì yẹn ẹ bù fún five minutes ẹ wàá sẹ́ omi yẹn kúrò ẹ má gbàgbé o nígbà tí a bá ti da noodles yẹn sínú abọ́ mi tẹ́ẹ̀tì bomi sí ẹ má fi season ẹ̀ sí o yẹn ni pé kí ni season ẹ̀ tó máa wà nínú sachet yẹn ẹ má fi sí ẹ wọ̀ kọ́kọ́ bọ̀ bẹ́ẹ̀ yẹn ná ẹ yómi ẹ dànù ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá gbé noodles yẹn ẹ wá dà sínú fry pan ọ̀ kẹ́tẹ́ dà sínú fry pan ẹ kọ́kọ́ dín gbogbo àwọn èròjà tẹ́ ra yẹn nígbà tí ẹ fẹ́ ṣe fried rice ẹ kọ́kọ́ dín gbogbo èròjà yẹn ná nígbà tí ẹ bá ti dín tẹ́ ti dín gbẹ tó ní òróró rẹpẹtẹ noodles tẹ́ ẹ ti yọ omi ẹ̀ kúrò yẹn ẹ wá dà sínú èròjà yẹn ẹ wá òròpọ̀ yẹn ni pé ẹ ń fry noodles yẹn yẹn ni fried noodles kò ní lómi rárá rárá ó máa gbẹ tó máa ṣàjọ ni bẹ́ẹ̀ bá rò mọ́ra wọn tán ẹ wàá fi òróró díẹ̀ sí kó má bàa jóná ẹ á fi òróró ẹ á fi máa rìn ọ̀kẹ́ lo bọ́tà ẹ bá wọ̀ ìwà jáde lásán báyìí ẹ bá mi wá ìtàn ẹ̀dìyẹ ah! ìgbà ròkó ni dí ẹ bá mi gbèsè gbẹ ẹ bá mi kó jẹ́ tíì tó tó kí dáadáa kò ṣe tí eruku Òṣòdì o ètò àmọ́ àmọ́gbà yẹn lẹ́rùkú Òṣòdì tí tó kí gidi tó tutù yàgbà gbèsè gbẹ. ah ẹ wo orí alẹ́ yẹn máa yàtọ̀ ó máa lágbára ó máa lárinrin ni bẹ́ẹ̀ tẹ̀lé mọ ẹwà àtàgbàdo ṣe náà ẹwà àtàgbàdo náà yẹn náà tún make sense ra mi bọ ẹwà yẹn kó ti wà ọ̀pá àgbàdo yẹn àgbàdo ìbéènì ó ní mílíkì àkọjá pé bá ti yín báyìí mílíkì yẹn ṣe tù á sí lára kára fi sí ẹwà àti àgbàdo yẹn ẹsẹ̀ kó kí gidi kára mi ata yẹn lórí ọlọ ẹ lo ata gbígbẹ ó máa pọ̀ jù ẹ lọ lórí ọlọ́ni àti ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ká fi ṣe ẹ̀wà àtàgbàdo yẹn kó kí pa ká fi epo sí ah, oh, ká bá mi sáàvù ẹ̀ ẹ kẹ́ fi mú gààrí ẹ̀ ẹ̀ dẹ̀dẹ̀ jẹ́ lásán tó ti lágbàdo nú ìyẹn tún make sense mo tún máa ń ṣe kan o bá fẹ́ jẹ ẹ̀wà àtàgbàdo mi nígbà bá ti ṣe tán màá tún wá dòdò sí lẹ́gbẹ̀ẹ́ ah, oh, ẹ wò ó ìgbádùn wa ìmọ̀jà para wa ìmọ̀jà fẹ́ra wa jẹ ayé yìí pọ́blẹ́mù ò lè tán ẹja lásìkò táwọn máa ní ìgbádùn fún ara wa ẹ mú bàbá jẹ tán gan kódà kan kọ́ máa jà nílé kejì ẹ máa ta yín ni mo mú sọ́lẹ̀ kan o ẹ má sin àwọn oúnjẹ rẹ bá jẹ láńlọ́ọ̀dù lówó o mo tún tún sọ ẹ má àwọn oúnjẹ yìí don cook while you are owing your landlord torí oúnjẹ yẹn lẹ́kúrò léwu <laughs> pé wàá rí ni ẹ wo ní nítorí báyìí lórí ọ̀rọ̀ oúnjẹ tí mórí wú èmi lórí pé ẹ gbádùn àwọn oúnjẹ ẹ wò bẹ́ẹ̀ kẹ́ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ má gbàgbé o ẹ ṣe oúnjẹ yẹn níjọ́ kò mú pé kẹ́hìnà kẹ́ dání wíìkì yìí kó tó tán a lè ṣe ráfù yẹn ẹ ṣe oúnjẹ ní wíìkì orúkọ yín nọ́mbà yín àti ìlú tí ẹ ti wá ẹ wá sóúnjẹ ẹ wá snap ẹ send ẹ sórí facebook fún mi victor oyèbọ̀dé ni lórí facebook àbí lórí instagram at officialboyalinko ẹni tó bá ti win ìmọ̀ àsórí ètò ìmọ̀ àpè winner gift tí mo fẹ́ fún iná mi ní sọ́nbí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ ó lè jẹ́ owó mhm, ó lè jẹ́ recharge card mhm, ó lè jẹ́ subscription bóyá data mi máa rà sórí fóònù yín anything tó ń tẹ́lẹ̀ mi máa ti gbé wá ni máa ṣe láti lè sọ fún ẹ ṣe akọ̀wé dúpẹ́ lọ́wọ́ náà ni kò ṣe pé bóyá ebi ń pa yín àbí ẹ̀ ń tọrọ jẹ rárá rárá akọ̀fin ṣe kí ni akọ̀fin appreciate ara wa ni pé ẹ olólùfẹ́ ètò àkìyìn bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ ṣe gan-an lọ́mọdúpẹ́ láwọn yìí mo dúpẹ́ pé òkùnrin àwọn tó ti gbọ́ láti àárọ̀ àwọn tí wọ́n ń farabalẹ̀ tí wọ́n gbọ́ gbé ètò yìí àtàwọn tá ti ń ṣe bọ̀ ẹ gbogbo àtẹ̀ṣẹ́ yín gbogbo ṣe máa ń kí mi lórí Facebook gbogbo náà ni mo rí mo lè dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ìfẹ́ tí ẹ ní sí mi lágbára Ọlọ́run ìfẹ́ náà kò ní wọ mi àmín ẹ àní jù lórí ètò lọ́rọ̀ àwọn ọlọ́rọ̀ bọ́tì wa producer wa àwọn script writer wa gbogbo àwọn man, editor gbogbo wọn tó wà lórí bọ́tì àwọn dúpẹ́ lọ́wọ́ yìí pé níbi tí ẹ ń bá wa bọ̀ yìí ẹ àdúpẹ́ ibi tí ẹ bá wa dé àti tẹ́ tún mú wa lọ tó dúpẹ́ kí ni ọ̀gá ni master ọ̀gá nìyí àdúgbò lọ́wọ́ yín. gan ẹ mọ nínú jù báyìí lọ lórí ètò àkìyìn ní òní ẹ má wọrí ṣiṣẹ́ sì wà ó sì pọ̀ yẹ́yẹ́ bí ìyanrìn ẹ̀ bí ìyanrìn etí òkun ni ṣùgbọ́n kó tó di pé màá tún á sí ojú ìwòran yín ní ìgbà mìíràn ẹ ká máa ṣe dáadáa ẹ máa rẹ́rìn dáadáa ẹ ká máa ṣe dáadáa sí gbà wọn tó ń bá wa gbé torí pé kí ni ayọ̀ ìfẹ́ àti àlàáfíà ló yẹ kó máa bá wa gbé bẹ́ẹ̀ ni ó dẹ̀ sì máa rí ẹ ṣe gan-an èmi ti yín tòótọ́ Victor Oyèbọ̀dé ni èmi ń jẹ́ nígbà tí màtí wá sójú ìwòran yín ní ìgbà mìíràn ire o ó dàbọ̀.